صحابه waliokuwa washahaki na waqad ishtamalat waqad ishtamalat talbiyatu rasulillahi sallallahu alaihi wasallam ala ithbati tawhidi walbaraati min ashirk talbiya tanabi manshi labbaik allahumma labbaik tanabi manshi oko ìfi kó sínú fífi ọ̀kan ṣoṣo ọlọ́run ọba rinlẹ̀ wal-bara'ati mina shirk ó sì kó sínú mímọ́wọ́ mẹ́sẹ̀ kúrò níbi pípa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́ wa huwa muqtada kalimati wọ́n lé lé nǹkan nǹkan tó gbé ìtumọ̀ kalimatul ikhlas náà náà la ilaha illallah ntànàbí sọ yìí ó gbé ìtumọ̀ la ilaha illallah ó gbé jáde fàyínà qawlahu labbaik allahumma labbaik nítorí pé tá a bá wo gbólóhùn labbaik allahumma labbaik bí máàna illallah ìtumọ̀ rẹ̀ ó túmọ̀ pé a fi. ìjọsìn wa rinlẹ̀ fún ọlọ́run pẹ̀lú bá a ṣe ń jẹ́ péré that is ọ̀pá mi láṣẹ kí n ṣiṣẹ́ hajj labbaik Allahumma labbaik mo jẹ́ péré ọlọ́run nítorí ṣe yẹ mo ṣetán láti wá ṣe ìtumọ̀ rẹ̀ illallah ó túmọ̀ pé àyàfọ́ ọlọ́run náà ló tó pè mí tí mo sì dá lóhùn. wa qawluhu la gbólóhùn la sharika bí màánà la tábà wò dáadáa ìtumọ̀ tó tú òun náà ní ìtumọ̀ la ilaha sí ẹni tí gbèsè tọ́ sí àfọlọ́ wal hajj kagayrihi min al ibadat hajj ṣíṣe náà wọn náà yàtọ̀ sí àwọn ìran ìjọsìn tó kù yajibu adáwó tó ṣe pé ó pọn dandan ká ṣe hajj wa àbí èyíkéyìí nínú ìran ìjọsìn wa khalisan wa shila ká ṣe ká ṣàfọ̀mọ́ ẹ̀ níbi torí tọ́lọ́run nìkan àwọn nǹkan wọ̀nyí là ń gbàgbọ́ yìí nínú gbólóhùn labbaik Allahumma labbaik òun muqtada kalimati tawhid wa an yakuna tabiqan bi sunnati rasulillahi sallallahu alayhi wa sallam ìjọsìn wa níbi ìbádà ṣe hajj tá ṣe ó tún gbúdọ̀ wà sí sunna anabi sallallahu alayhi wa sallam wọn ní kẹrí wọlé ikhlas wọlé mutaba'a kéèyàn ó ṣe gbogbo ní ní bá fẹ́ ṣe níjọsìn ní títorí tọ́lọ́ wọlé mutaba'a kéèyàn ó sì tún fi tẹ̀lé àbẹ́yìn ó fi tọ́pa bá nàbí bá ṣe sí méjèèjì ṣẹ́rọ̀tọ́ ayé ṣẹ́rọ̀tọ́ ní lẹ́kọ̀ọ́ lẹ́lẹ́ àmàlẹ́ hàdùn. واشتملت التلبية أيضا بلوم تلبية طعما شيئا malikul malik ọba gbogbo àwọn ọba ni alimutafadelu bilniam olùlọba tí máa sọlá pẹ̀lú ìkẹ́ rẹ̀ ọba tó tó ṣe kẹfẹ́ ni ó sì tó gba ìkẹ́ lọ́wọ́ èèyàn ọlọ́run máa gba ìdára tó ṣe fún wa alimustahiq lilhamdi wa olùlọba tó lẹ́tọ̀ọ́ jùlọ sí ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ló sì lẹ́tọ̀ jùlọ sí ká yìn ín ó ṣe nǹkan kan wọn wá yìn ọ́ ọlọ́run ló lẹ́yìn ẹ̀ tòlúpọ̀ ọlọ́run ló wà pákọ̀ rẹ̀ láti rí nǹkan yẹn ṣe kì í ṣe mímọ̀ ṣe rẹ̀ bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọgbọ́n rẹ̀ ọlọ́run ló lẹ́tọ̀ sí jùlọ ọpẹ́ àti ẹ̀yìn wàá máa talbiyatul mushrikin ní ṣáájú kánàbí àwọn ọ̀sẹ̀ bọ̀ táwọn náà bá ń ta wá fún tiwọn àwọn náà máa ń ṣe tẹlbíyà táwọn ẹlẹ́bọ fàyà mushtamilatun ala naqdi tawhid bishirk wọn ní tẹlbíyà tiwọn táwọn máa ń ṣe ó máa ń takò ìmọ̀lọ́ọ̀lọ́kan ṣoṣo ni nítorí pé gbólóhùn ṣíríkù ó máa ń wọ̀ bẹ̀ idh yaquluna fi talbiyatihim nígbà táwọn máa ń sọ níbi tẹlbíyà tiwọn fún ni labbaika la sharika lak illa sharikan huwa lak tamlikuhu wa ma malak táwọn sì máa ń ṣe nìyẹn àwọn ọ̀sẹ̀bọ̀ ló jẹ́ pé gbà tí Islam dé gbogbo nǹkan tó bá fẹ́ jọ mọ́ shirk Islam fi fọwọ́ yẹpẹrẹ wò olórí iṣẹ́ tí Islam wá ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ mùsùlùmí ò lè ṣe nínú àwọn ọ̀rọ̀ wa torí pé ẹni tó sọ wípé masha allah wa shita tó sọ bẹ́ẹ̀ sá nàbì sallallahu alaihi wasallam lójú ẹsẹ̀ anábì tó ṣe anábì náà jẹ́ àbúta ní ìlera ìlẹ́dá faqulu masha allah wahda ọ̀rọ̀ ní sọ kì í sì sí kó láàrin àṣírí kù èdè nìyí tí wọ́n fi ń sàlẹ̀ fún àpè tẹ́lbíyà tá à ń ṣe labbaik Allahumma labbaik tẹ́ bá wò dáadáa yìí tí ń forí sọ náà ni pé kalimatu tawhid tó kọ́ sẹ́ni tí ìjọ sí tọ́sí ṣùgbọ́n àwọn ẹlẹ́bọ nígbà táwọn náà máa ń ṣe hajj káwọn bí ó tó dé gbólóhùn táwọn máa sọ pé labbaika la sharika lak illa sharikan huwa lak tamlikuhu wa ilá ṣẹ̀rí kan àfi àwọn orogún kan ó wà lákà tó kó wọn náà ló gbéṣẹ́ fún wọn tẹ̀mílẹ́ ẹ̀wù bí táwọn ń lọ torí pé wọn ò mọ wọn ságbà ọlọ́pàá ṣùgbọ́n bò láàṣẹ mọ́ wọn ò lè mọ nítorí pé rìsáàlà tọ́lọ́run fún àwọn òjíṣẹ́ ọlọ́run kò bá gbọ́ wọn ò sì lè mọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run náà wá ṣàlàyé ọlọ́run subhanahu scientist lọ́wọ́ ìjọ òjò wọn náà fitra tọ́lọ̀ ń dá mẹ́ta wọ́n ní fura pé ọlọ́run wo ló wà láfi pè ní Elédùmarè ẹni tá a wádìí wádìí wádìí wádìí títí tá a mọ̀ bá a fẹ́ júwe tí wọ́n wá rí wá látọ̀run gbégun bá sì ta fẹlẹfẹlẹ tọkọ gbà tọkọ bá gbà ẹrí yóò sì kiri lórí méjì ẹ pa ìgbòho àárọ̀ ẹni tó kulẹ̀ ti kú tẹ́lẹ̀ ló pa kì í ṣe nígbà bá sì sọ lórí rẹ̀ ìyá ọmọ sọ fún bóyá sábà sá ẹ mọ́jọ òkú wa yìí ká ah, ṣé bó kulẹ̀ ìbára ọ̀run náà ní ọ tẹ́lẹ̀ ẹ rí kúrọ̀ fáàtì gbogbo ti gbàgbọ́ yẹn lórí lórí ففي صحيح مسلم عن ابن عباس رضي الله عنه عنهما من ترى فهو مسلم من حديث أخو عبد الله بن عباس وقال قال سببات وإن كان المشركون يقولون أو سبوا أو من سقول لبيك لا شريك لك لبيك ومن سقولون قال فيقول رسول صلى الله عليه وسلم ولا نبي ومن سقول ويلكم قد قد يقول آه ويلكم nínú èdè lágbáwá nǹkan méjì jọra wọn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra ìrẹ́ bá sọ pé wàyí lákù àti wáyé hákù ẹ̀rọ méjì jọra wàyí lákù àti wáyé hákù. bá ti jẹ́ pé ti ha ní kéèsì lam ìtumọ̀ ẹni pé ẹni téèyàn sọ sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ègbé mi kì í ṣe pé èèyàn sí pẹ̀ bí ìgbà tí èèyàn sọ pé a kí ló fi ṣeré tí wọ́n fẹ́ kí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ sí ọ mo lè tún máa ẹ̀ hàn ṣùgbọ́n tó bá jẹ́ wáyé làkú ó kulẹ̀ lẹ́tọ̀ọ́ sí ègbé òun náà tẹ́lẹ̀ èèyàn wá bá dé ládé ẹgbẹ́ yóò jẹ tiẹ̀ torí pé wọ́n wọ yẹsàkíkó àlùwẹ̀ ọ̀tọ̀ sí tẹ̀lé tó yàtọ̀ wà láàrin méjèèjì rẹ̀ torí pé àlùmọ́ inú àwọn àhàdé tánàbí ni wáyé hàkù tó bá sọ bẹ́ẹ̀ sí mùsùlùmí ẹ̀ lórí òkà tánàbí ni sọ wáyé lákù táwọn sọ àrò wáyé hàkù pẹ̀lú ìṣọba yìí ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ yìí ànábì ni wáyé hàkù torí pé wọ́n kò lọ tọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí kí tẹ́ǹsì yakun fayakun lóòrùn anábì ni wọ́n wọ́n sọ pé lóòótọ́ wọ́n sọ pé labbaika la sharika lak aṣọ lóòótọ́ ṣùgbọ́n kí ni istisna tán tó fi kún pé illa sharika huwa laka tamliku wa ma malaka yakuluna hadha wọ́n ma sọ gbólóhùn yìí wa hum yatufuna bil bayt nígbà tàbá ń tàwọn torí pé inú kaaba nígbà náà ó kún fún ẹbọ òòṣà mako síbẹ̀ wa maana qawluhu ومعنى قوله صلى الله عليه وسلم ثم النبي سقي ويلكم قد قد أي اقتصروا على هذا الكلام wípé gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí tí wọ́n fi tí wọ́n ma ọ̀rọ̀ wọn lélẹ́rì yìí alladhi huwa tawhid tó ṣe wípé àgbòrùn tawhid ń fala tudifu ilé ṣirk ṣíríkù ẹ̀tún gbọdọ̀ fi kún mọ́ kọtkọt ó ti dá báyìí gbàdé lọ pé labẹ́ìkà láṣẹríkà lábẹ́ìkà ó ti dá báwọn tó ewo tún ní láṣẹríkà ẹ̀tún fi kú so anábì anábì kọ́ dẹ́rù nǹkan yẹn so ó ti wà nínú súnà àwọn anábì ọlọ tẹnìkan bá ti fẹ́ pa nǹkan mi papọ̀ mọ́ lọ lójú ẹsẹ̀ gbogbo àwọn anábì ọlọ wọ́n yìí pa anábì Musa alayhi salatu wassalam gbàtí Fir'aun tó ń bilé rẹ̀ àwọn fúlẹ́mì ṣètò ọ̀rọ̀ wà má Rabbul Alamin wà má Rabbul Alamin tààní tààní kí ni ọlọ́run sọ̀rọ̀ kan sọ̀rọ̀ Rabbul Alamin tààní jẹ́ bẹ́ẹ̀. bá ń sọ ṣírkù tán da ẹbọ pọ̀ mọ́lọ́ tó tún wá ń rẹ́rìn níbẹ̀ ọlọ́mọ bẹ̀rẹ̀ sí yàn tó bá ti lágbára àti lè tún kàn yẹn ṣe pẹ̀lú ọwọ́ pẹ̀lú ahọ́n tí wọ́n rí lójú ẹ̀ pé náà ọ̀rọ̀ sí nǹkan yẹn. fatinu biduniya olùbásírò nàkiri haridin ìdá màsí màjà owó wá ìdá yusamu ìdá owó àwọn èèyàn mi ò bínú tẹnìkan bá fọwọ́ padà wọn lójú bí bàbá àti mi ò lówà bàbá tó mi lọ́mọ bàbá tó mi lọ́mọ yóò bínú nísìn ṣùgbọ́n tó bá fọwọ́ kan títóbi ọlọ́run ẹ̀ yóò máa rẹ̀ báyìí ṣèdí nìyẹn tó fi jẹ́ pé kálí mi máa lọ fọ ọ́ fẹ́ ọkàn. You know. ìgbà yẹn ni ara tó wá dáwọ́ dúró mo ní ṣe kó tó so àrà ọ̀sán nígbà yẹn kan tó kó tó dáyé gan sáré ìsán àyàgbà wọn sọ̀rọ̀ báyìí ní o ọ̀gbìn ẹ̀ wá bínú àbákò mbẹ tí mo ní irọ́ náà ní gbogbo ẹ̀ alẹ́ kọ̀ọ̀ fáàtì ẹ̀ ń tó so tó so wá ní. ọba ń tú lọ tú lọ tú lọ ọmọ tú kan òdodo náà ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan míì tó bá ti ń tú lọ wájú òdì pé kò ní lọ mọ́ ẹ̀dọ́pàá náà bí ọlọ́run kan lọ́lọ́run nígbà ìbá ń sọ lọ wájú ẹ̀rí pé kò lè jọ náà bá jẹ́ pọ́lọ́ ẹ̀rí wípé kẹ́ tó sọ kò lè jọ́ lọ́n ọlọ́run nìkan ní tẹ́ ẹ bá ń sọ gbogbo nǹkan yẹn yóò mọ̀ túmọ̀ sọ lòun náà ní láyà náà hayyu la yamut ọba àlàyé ní tí ò ní kú lálẹ́ gbogbo kọ́ ìdá méjèèjì al-qayyum al-hayyu nǹkan méjèèjì yẹ ẹ apply rẹ̀ lórí ẹnikẹ́ni tá a máa ń pè lọ́lọ́ táàyè rẹ ọmọ lọ gbére tí kò ní kú gbogbo tó bá ń pè lọ́lọ́ lẹ́yìn ọlọ́run ẹ àpláyà rẹ lérí yóò Qayyum ọba tó yẹ pé ìsẹ̀mí rẹ ó dá dúró ni kò dúró lórí kankan gbogbo nǹkan mi làwọn ń pè lọ́lọ́run látẹ̀gùn ọ̀gá fẹ́ yóò kú bí ọba rí ìpẹ́jẹ yóò kú bí òrò mímu yóò kú látẹ̀gùn ọ̀fẹ́ gbogbo àwọn nǹkan yìí kó jẹ́ ká máa pé ọlọ́run ọba nìkan ni ọba òdodo wọn dá ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run kọ̀rọ̀ pátápátá ni. now wà wà yustahabbu lirijal wọn ni wọ́n fẹ́ fún àwọn ọkùnrin rọ́fùrù sawti bitalbiya tá a bá fẹ́ ṣe talbiya wa ká máa gbé ohùn sókè lihadisi Sa'ibi bin Khalid radiyallahu anhu nítorí hadith ọ̀rọ̀ kan. gbà fóun súnà ní máa lòdòdò lọ́wọ́ torí ọ̀rọ̀ kan ẹ̀lú ẹ̀ láyé lẹ́nìí sì ni tá a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ òun náà ni tó o bá sọ̀rọ̀ tó wá sọ ní ìsìta bá fẹ́ wò níbo la ti fẹ́ rí wọn kò wọ́n rọ̀ bí ṣe gbogbo nǹkan ẹ̀dá bó ti wulẹ̀ kó jọ́rọ̀ gidi tó wọ́n rọ̀ bí ṣe ẹ̀dá lásìkò tá a wà yìí náà tá a bá ń sọ̀rọ̀ nípa àgbo àwọn onímọ̀ kódà nípa ti máa táyé bàtà owó tó present kò sí reference kankan bẹ́ẹ̀ even tó bá arrange bibliography rẹ̀ dáadáa wọ́n rọ̀ bí ṣe pépà rẹ̀ ó fi reference sí oṣù mọ́ ò ẹ̀ bó ṣe kọ́ àríjẹ ọ̀rọ̀ bí ṣẹ̀dá kí ló lè sọ yìí bó tilẹ̀ kọ́rọ̀ yóò dáa tó bó ló ṣe wá bọ́ ta tó fẹ́ máa sọ̀rọ̀ nípa ti Islam mú táwọn ẹjọ́ ogun tẹ̀sọ̀ ẹ̀rí nípa ah ẹ̀bí rẹ̀ lọ́wọ́ ti wà ìrọ̀ àdúfẹ́ wò nìyẹn sábà máa parọ́ ni kò sẹ́ni tó lóun parọ́ àní kí ni ẹ̀rí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí níbi àlámọ̀rí tayé nìyẹn wọ́n gbélé ta sí àlámọ̀rí ẹ̀sìn Ọlọ́run subhanahu wa ta'ala tó àwọn afọ́nsún náà ni wọ́n máa ń ṣàkólé kan ilé tán bá ti sọ̀rọ̀ kan wọ́n ní ọlọ́run sọ báyìí ànábì mú báyìí wọ́n ó sì sọ ibi tó wà ìyẹn gẹ́gẹ́ ní jẹ́ ìmà téèyàn lè dúró lé lérí tòwáfà ni a fẹ́ kí ọkùnrin ó máa gbé ohùn rẹ̀ sókè tó bá ń ṣe tẹ́lbíà nítorí hadithi kan tó wá tí àfa wasa ibn tó gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi anna rasul sallallahu alaihi wa sallam kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run sọ pé já àní jibril faqala li ya muhammad anabi sallallahu alaihi wa sallam anabi ni jibril wá bá mi ó wá sọ fún mi pé rẹ muhammad mú ashabaka pa àwọn sàbí rẹ láṣẹ an yarfa'u aswatahum bit-talbiya nasule tí ò ní tuma méjì pa wọn láṣẹ àwọn sàbí rẹ láṣẹ kàn máa gbóhùn wọn sókè. Okay nígbà tó o bá ń ṣe labbaik Allahumma labbaik ló jẹ́ pé tó o bá ń ṣe èyí ṣe inú labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak labbaik Allahumma labbaik bó ṣe máa ń gbọ́n náà yìí wá sí ẹ máa ń bẹ̀ labbaik. sí ẹ̀ wíbẹ̀ ó kàlùkù náà máa sọ tiẹ̀ bọ́ọ̀ bá mà yí wọn bọ̀ kọ́ nu pépà máa kà nu pépà kàkà tẹ́ fi wá máa wí fún wọn torí pé gbọ́dá tẹ̀rẹ̀ àti yẹn náà ẹ̀yẹ máa ń rí bí mo bá ṣe ń wí ni ẹ máa wí o làbẹ́ lọ́la wọn làbẹ́ lọ́la lọ́la ó tún ń dùn sí bíbíà tó <laughs> gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ àgbẹ̀ ìlú kàkíyèsí àìmọ̀kan ó ti wọṣọ ó sì ti wọ agbádá lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kọ́lọ́wọ́n bá kí kọ́ ṣàánú wa rọwáhu nasa'i wa ghayruhu bi isnad sahih tó wọ́n tún júwe ibi tá nínú tíra àfàwà nasa'i hadith two thousand seven hundred fifty three àwọn míì náà tún gbà ánú ashabu sunan isnad yẹ ọ̀nà tán fi gbà wá ọ̀nà tó lálàáfíà ni wa amma al-mar'atu ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n fa innaha takhfadu sawtaha bìtẹ́lìyà pé obìnrin àwọn ó rẹ obìnrin ó rẹ ohun rẹ̀ lẹ̀ pẹ̀lú tẹ́lẹ̀bíyà tó ń bá ṣe làbẹ́ ká obìnrin òní gbọ́n sókè àti ẹni gbọ́n tí ń kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ tá a fi ṣèyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin torí ẹ̀rí náà ẹ̀wọ̀n wọn pa ẹ̀rí ni wọn ò fi sọ pé tí ò bá lọ sẹ́rì ni ààyè sọ̀pin yà nígbà tí wá múr àfààbà pa àwọn sàbí rẹ̀ láṣẹ àwọn obìnrin náà ń bẹ̀rù àwọn sàbí ṣùgbọ́n nasu hadith mi tó padà wá òun ló gbé àṣẹ istithna àwọn obìnrin kúrò níbẹ̀ qala Tirmidhi àfàwà Tirmidhi akibal hadith lẹ́yìn ìgbà tó mú hadith yìí wá hadith nine twenty seven lọ́dọ̀ tiẹ̀ ọwọ́ni wa yóò kọ́ra wùláhà rọ́fọ̀ ọ̀sọ́ọ̀tì bíi tẹ̀léyà pé nítòbìnrin o wọ́n kọ̀ fún àwọn obìnrin káwọn gbé ohùn wọn sókè níbi tẹ̀léyà ọ̀rọ̀ yìí tààlíkù ìmáàmù Tirmidhi ni ṣùgbọ́n bó ṣe sọ pé wà yóò kọ́rọ́ wọ́n kọ́ ó jẹ́ ká mọ̀ pé kì í ṣe pọ̀rọ̀ tiẹ̀ nìkan pé n táwọn afa táwọn panupọ̀ lé lérí tí wọ́n sọ nìyẹn. wa yabda'u bit-talbiya min hina al-ihram bil-hajj aw al-umrah alálàájì ó bẹ̀rẹ̀ sí máa ṣe talbiya labbaik allahumma labbaik min hina al-ihram bil-hajj aw al-umrah. látìgbà tó bá ti gbé ara mi hajj àbí umrọ wàyàkùtọ̀ olùhájú tẹlbíyà alálàájì yóò sì dá tẹlbíyà dúró pátápátá bìntì ayé rọmi jamaratul ọkùbá nígbà tí ó bá tó sọ oko alákọ̀ọ́kọ́ oko ojú ọdún yóò tó dájú ẹ̀rí pa àṣọ fún akótó bá ti dé kàábà tó fẹ́ tàwa yóò dá tẹlbíyà dúró abẹ́ẹ̀kọ́ tó bá tún tàwa fún tàn yóò tún máa sọ tẹ́lbíyà yìí ṣùgbọ́n wọ́n yìí fi tẹ́lbíyà tàwa fún nǹkan tá à ń sọ. لحديث الفضل بن عباس رضي الله عنهما في ذلك قال الحافظ بن حجر في فتح الباري أفاوى إنه حديث حديث أنت تعرف سؤالي إنه حديث علي يعني حديث الفضل بن عباس قال ما بقوا يا نصي أني إبتي أفاوى الحافظ ابن حجر العسقلاني تمشي سي شر البخاري تن قرقت فتح الباري بعدين صار الحديث ني بيج فولوم 3 بيج 533 في شرح الحديث في شرح حديث الفضل بن عباس رضي الله عنهما انهما في صحيح البخاري عن النبي صلى الله عليه وسلم قال النبي الله لم يزل يلبي النبي كي ما سي لبيك اللهم لبيك حتى رمى الجمره pẹ̀lú ẹ̀rí títí tí ó fi sọ òkú àkọ́kọ́ sọ ní ọdọọdún yóò tó stop máa sí tẹ́lifíà tí a bá lè dúnlé mọ́ irú ìṣesí àwọn àfa súnà báyìí èèyàn ní ṣìnà tó o bá ti sọ̀rọ̀ kan wẹ́ẹ̀rì fọ̀rọ̀ rẹ̀ yẹn tó bá ti dá láàmú lọ́rọ̀ ẹ̀sìn o gbúdọ̀ rí pé o lẹ́rìí fún un ó ń bẹnu àwọn àfa tí wọ́n ṣáájú àwọn àfa súnà àwọn sálàrò tí wọ́n bá ronú nǹkan kan bó ṣe yẹ kí nǹkan ìwò rírè o wọn ní tí ìbá ṣe wípé mi ò ní èlé kankan ṣáájú nínú àwọn olùmẹ̀sìn tí wọ́n sọ̀rọ̀ yìí èmi náà fẹ́ sọ̀rọ̀ pé ká ṣe báyìí ṣùgbọ́n gbà tí mo ti rí reference mo dá lé lórí ọ̀rẹ́ Sheikh Islam ló tẹ́ bí àmọ́ ṣe bẹ́ẹ̀ àtàwọn míì náà nínú àwọn olùmẹ̀sìn ṣùgbọ́n lẹ́nu ẹ̀rẹ́ nìkan. síbi ìjà yọ wọlá ó ṣe é ṣe kó ṣe pé istinbat kan ló náà ṣe débẹ̀ ṣùgbọ́n ta lọ sọ owó ọ̀rọ̀ orí ní àwọn afáàtọ̀ sáré so a fẹ́ kí kákìí sára níbi àtàjẹ́rúwò alẹ́fòtìyà kéèyàn ó kàn máa ní akin ọkà láti lè sọ nǹkan kan gbà ó lóòótọ́ ó lè jẹ́ pé rishas kan ló ṣe istinbat kan ló ṣe ó lè jẹ́ pé istinbat marjor gbogbo eh, ìgbìyànjú tó lówó ṣe yẹ ó lè jẹ́ pé o ti ṣe mistake ìgbà tó rọ̀ ó dàbí ẹni tó fẹ́ calculate kankan ni o ti lọ ṣe mistake kan at the end of the day result tí calculation yóò fún ọ yóò rọ̀ǹkì ìwọ ò sì nígbà pé o ti ṣe mistake níwájú o fẹ́ kọ́ọ̀lù nọ́mbà seven lọ́wọ́ à ń bẹ̀ one ló lọ fi sí gbé ah lórí rúbàjẹ́ wo ni yẹ ẹjọ́ wrong number bí o torí pé ó wù wọn kò sí mistake kan bẹ́ẹ̀ ni ẹlòmíì ó lọ ṣe istinbat yóò mọ àyà Quran yóò mọ hadith yóò wá sí istinbat yóò mẹ́rin jáde lọ́wọ́ ni a ah, pẹ̀lú tó padà clear sí òun lórí ṣáàsì báńsì tó ń ṣe sọ̀rọ̀ nǹkan báyìí bó ṣe yẹ kó rí rí lé ó yẹ kọ́kọ́ ronú pé èyí tí mo sọ yìí kò sí ní tó fẹ́ sọ ó ti rí ọ̀rọ̀ lérí ẹ̀ nínú àwọn tó ṣáájú nínú àwọn olùmẹ̀sìn tí wọ́n yẹn ló fi ṣe àtẹ̀gùn tọ́wọ́ àwọn ọ̀rọ̀ tiẹ̀ lérí ẹ̀ bó ṣe rí nìyẹn látọ̀dọ̀ àwọn sálàfù tó ṣáájú àkàdísì fún wa Abdullahi ibn Amr pé ẹnìkan lọ bá wọn bí léèrè nípa ẹni tó bá ṣe tó súnmọ́ obìnrin nípa hajj kí ló sọ oníkan lọ bá Abdullahi ibn Umar ó tún dé lọ bá Abdullahi ibn Abbas nígbà tó padà rẹ̀ kí ni wọ́n wá sọ ó ní àkúlù máa kọ́ ọ́ la níta àwọn yẹn sọ lẹ́nu so ó fi wọ́n ṣe mọ́dáwò láti dọ́bi opinion tiẹ̀ náà ìyẹn ni súnà ṣùgbọ́n lè ní ẹlòmíì ó kàn sọ̀rọ̀ gbà pàápàá rí kan sórí láyé ìrìn pẹ̀lú bá a ṣe àwọn tí a ta yẹ̀wò tí àwọn èèyàn yẹ̀wò tó fi ń sọ̀rọ̀ tó ń da yẹ̀wò tó sì ń dẹ̀sìn o tó ó dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó parí ìdúgbòsù lóga òbí apàtúwàpàtú pàtírì bàbá bẹ̀rẹ̀ sí ń da mọ́sálásí lókàkiri ẹ̀ ti dàáfà àbí ọkùnká albidaya tí ọmọ ya wa Abu Mus'ab ọba níjà hafizọ ọlọ ọrọ a ọlọmọ kọ bá ṣe dáadáa fáfá náà èyí ò lọ́ọ̀ka ọba bẹ̀rẹ̀ ti dàáfà tó láṣẹ lóka àti ọ̀tọ̀ ní dẹ́ni tọkọ tí a kọ ọ̀tọ̀ ní tí wọ́n gbóyé nígbà tó o sì gbọ́dọ̀ lọ́wọ́ o sì tún lọ gbé hàn ẹni tó lè ṣàlàyé ẹ̀ fún ọ ọba bẹ̀rẹ̀ sí ní tuntun kùtù hmm? ọsọ mọ̀kó lóbi ọsọ ìfọ̀ ayé ká da wàhálà lẹ àmọye ẹlòmíràn ó wà ní tíra sheikh salam ní tèmi ẹ wà sọ bí tó wà ẹ mo ti kárí ń bẹ ó yẹ síbẹ̀ lọba àdúgbò yẹ lórí ìgbà yẹn bẹ́ẹ̀ so gbogbo àwọn kan báyìí ẹ ká ṣọ́ra ká máa fara balẹ̀ ká máa fara balẹ̀ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ìdájọ́ ẹ̀sán ọlọ́run afọwọ́ abdulmuhsin hafidhahullah wa ra'ah ìgbà tí wọ́n ní àsìkò tá a dá tẹ́lbíyà dúró ní tá a bá ti ṣe ọmọ ìjà wọn láti lọ kó bá bọ́n ṣe ń sọ tábà wọn mẹ́rin wá wọn ọ̀rọ̀ yẹn láàmú rẹ̀ kì í ṣe pọ̀rọ̀ tara wọn wọn ní ananabiya sallallahu alayhi wa sallam ní sọ́yìn Bukhari lam yazal yulabbi anabi yìí ṣe tẹ́lbíyà hatta arama al-jamra títí ìdúgbà tó bá tó sọ òkò jamra tó lọ kó bá qala wakhtalafu. wọ́n ní ṣùgbọ́n àwọn afa wọn yà pẹ́ ẹnu aliyakutọ òtẹlbíyà máa rọmú yìí awọlẹ hasọtin ọwọ ìdàtà máa mọ̀rọ̀ mi wọ́n ní ṣe tẹlbíyà yẹn yóò dá dúró nígbà tó bá kọ́kọ́ sọ òkú àkọ́kọ́ ni nígbà tó bá parí gbogbo òkú yẹn fàdá àbáyílẹ̀ awọlẹ̀ jùmọ̀ èyí tí àwọn tó pọ̀ náà àwọn afa sọ ni pé ìgbà fihàn pé tó mẹ́ta sọ̀tọ̀ wàhálà sáàlì ẹlẹ́ẹ̀kejì pé ńgbà tó bá parí òkú yẹn ni Imam Muhammad sọ bàbá àlọ́ asáàbù Shafi'i àti apákan náà àwọn tó ń tẹ̀lé Imam Shafi'i wọ̀yẹ̀dúlù láwùn máa rọ́wà Ibn Khuzaimah èyí tí wọ́n fi ṣẹ̀rí àwọn abala kejì yìí tí wọ́n lórí ìgbà tó bá parí òkú sísọ òun náà ni èyí tí Ibn Khuzaimah gbà wá min tariqi Ja'far ibn wọ́n ní abdullahi bin abayi sọ pé afọ́tò máa ń nàbí sallallahu alayhi wa sallam bin arafati mo rọjá àtú èmi náà mo tẹ̀lé ànábì látàràfà bá a sì kó láràfà báyìí falabi ẹsẹ̀ yìí lábì ànábì ò yẹ kó bọ̀ hátà rọ́mà jamratul aqaba títí tó fi ju jamratul aqaba yóò kábìrì máa kú lè òkú kọ̀ọ̀kan tí ń jù tó bá ti jù allah akbar allah akbar bó ṣe ń jù nìyẹn fún makọ́ta àtẹ́lbíyà máa àkírí hasotin kó tó dá tẹ́lbíyà dúró ìgbà tó sọ the last òkú ló tó dá dúró tó ẹ̀rí tí àwọn abala kejì dúró lórí rẹ̀ kọ́lá ibn Khuzaymah àfọwọ́ ibn Khuzaymah ní hádà hadithun sahihun wọ́n ní hadisi yìí ó lálàáfíà ẹ̀ atharu yẹ ó lálàáfíà mufassirun lima obuhima wọ́n ní hadisi yìí ló ṣàlàyé nǹkan tí ó wá ní lódìdí tí wọ́n bá ní abuhama kí nǹkan ó wá in blanket form kó má fọ̀rọ̀ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ lápèjúwe kéèyàn sọ wípé gbogbo ẹni tẹ́ ń bẹ mọ́sálásí ẹ̀ múra ẹ̀ lọ́wọ́ uniform yìí kẹ́ pàdé mi ní class tọrọ mi bá wa wá táwọn èèyàn àjọ wà á ah, sẹ́yìn student ọ̀gbọ́n tí mò ń sọ ni ọ̀rọ̀ yẹn ti mú o ti pàṣára Ibrahim tó wà ní ọ̀rọ̀ yìí ìgbà táwọn ẹbí sọlá àlùsálà nínú àdéhùn tí wọn ní anábì ò ní sọ kò ní dá tẹlifí àdúró títí rọmí ìjàmúratẹlẹ òkúba tí ó fi sọ ìjàmúratẹlẹ òkúba so ṣé òkú àkọ́kọ́ tó bá ti sọ báyìí ó ti parí mi àgbà tó bá tó sọ gbogbo òkú tán àwọn kan tó bá ti sọ ọkàn òtún parí àwọn kan tó bá tó sọ gbogbo òkú tán bóde ṣe sọ yẹn jamra tó lè kó ba ọ̀rọ̀ yẹn wà ní blanket fọ. after wa abdullahi ọmọ abbas tó wá lóhun àtàn anabi sọ̀rọ̀ sọ́dà pé anabi ju ẹyọ kan bánabi sọ̀rọ̀ sọ́dà bó ṣe ju ẹyọ kan yìí anabi ò yẹ kó bò lẹ́ni tó ń sọ tẹ̀lbíyà kó tó dákẹ́ tẹ̀lbíyà ìgbà tó sọ the last one tó a jẹ́ pé eléyìí ó ti ṣàlàyé èyí tó kọ́kọ́ wá lókè wọn pé rọ́mùlù jamratul aqaba tó ní nǹkan tí Ibn Khuzaimah sọ wípé hadha hadithun sahih hadith tó lálàáfíà yìí mufassir òun ló ṣàlàyé lima ubuhima fi riwayatil ukhra níbi àwọn riwaya mi òun ló fọ́ sí wẹ́wẹ́ yìí tó dàbí gbọ́fẹ́ rújú àbọ̀wá lójijì wa anna al-murada bi qawlihi wípé ntí anabi gba lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pé hata rọ́mà jamratul aqaba títí tí ó fi sọ jamratul aqaba ayé àtàmàrọ̀ nìyà títí tí ó fi parí gbogbo sísọ òkú yẹn. wal hadith fi sahih ibn khuzaima hadisi tí a wá ń gbà yìí nínú sahih ibn khuzaima tó hadith two thousand eight hundred and eighty seven ó náà gbà á ń ṣe é عمر بن حفص بن غياث الشيباني عن أبيه بهذا الإسناد والمتن kọlọ́n kò bá kẹ́ ti jáde lórí jẹ́ pé tó o bá fẹ́ ná kọ́ṣà mẹ́ńtọ́nù ọba náà má bàa aládé sì ná kọ́ṣà ní tó dúró lé lórí yẹn nígbà bá ní àdéhùn ìṣẹ̀lẹ̀ lálàáfíà kò parí gbẹ̀rí mi tí mo dúró lórí ọwọ́ àtò gbẹ̀rí rẹ̀ méjèèjì lápalẹ̀ mo ṣe àdéhùn àkọ́kọ́ àdéhùn ọ̀làlàáfíà ìdí tí ó sì rí lálàáfíà mẹ́sàn-án tó mọ́kànlá tó kù kọ́ ẹ̀ṣáṣe sòrò ṣe àdéhùn ẹlẹ́ẹ̀kejì o ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́n kórúkọ rẹ̀ ní báyìí àwọn afá pẹ̀lú àwọn títí tí ó fi mú gbogbo ẹ̀rí òun balẹ̀ tábà ti mẹ́rin ẹ̀ balẹ̀ tán ọ̀parí ṣòlóbi jẹ́ pé káwọn fojú kéré ìmọ̀ hadith man ta'allama al-haditha qawiyat hujjatuhu téèyàn bá wá fẹ́ ṣe kéèyàn mọ̀ dáadáa ni kéèyàn má dà gẹ́gẹ́ bí àwọn sàfàhì yóò tó ṣe wípé kò yí kọ̀ mọ́ o àwọn ti fọ́ àwọn dànù tá a lọ́ fọ́ ọ àwọn sá ti fọdà àwọn ti fọdà ah ló jẹ pé lómi tí ọba ti gbá díìsì kan rí àdìsí ò lálàáfíà ò lálàáfíà bó ló ṣe ló kò lè lálàáfíà tó ọba ti ládìsí ò lálàáfíà ó sọ ìlà rẹ̀ báwọn apá ládìsí máa ń ṣe ni wọn sọ reason wọ́n sì sọ bí tó ti lè kan táwọn sọ yìí ṣùgbọ́n ọkọ̀ pàdé ẹnìkan àdéhìsí ọ̀la láàbíà bóò ló ṣe láàbíà ẹ kàn sí bàbá pé òun náà gbọ́ lẹ́nu ẹnìkan má jẹ́ káwọ́ ṣe báyìí tán bá ládìsí kan lálàáfíà ẹni tó sọ yẹn ká yé kí ní ìlà rẹ̀ tó bí lálàáfíà ṣé inú sánàdì ẹ̀ ni àbí mọ́tìn ọ̀dà bọ́lá àti lè rí kan kí wọn náà lọ wò fúnra rẹ̀ nígbà bá sì ti nípìnlẹ̀ nípa ilé mọ́tọ́là wọn náà lè mọ ìpè lóòótọ́ kù lálàáfíà ó ṣe pàtàkì ká má fojú rí náà ìmọ̀ àdéhùn so wọ́n ní àfáà Ibn àwọn náà gba ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ àfa àwọn ọmọ ibùn Hafs ibùn gẹ̀ ṣe bá ní ọ̀nà gba látọ̀dọ̀ bàbá rẹ̀ bí sanadi ṣe wá àti mọ́tínú náà dá àrẹ tí wọ́n ṣe gbà wá nìyẹn. wà bá dà wò kọ́lá ibùn Khuzaimah lẹ́yìn eré ibùn Khuzaimah wa sọ pé fàhádàl khabar yóò sọ̀rọ̀ khabaru yìí ó sọ pọ́n oge pọ́n ó là anahu kọ́tà àtẹlbíyà pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run ó dá tẹlbíyà dúró máa àfẹ́rẹ́ hasọ̀tún láàmà àwọlẹ̀yà pé lẹ́yìn ìgbà tó sọ òkò the last òkò tó sọ ló tó dá tẹlifíà dúró kì í ṣe àkọ́kọ́ tó kọ́kọ́ sọ wàkọ́dé tasọ hafa fi isnad ibn khusayma isma shaykhi umar ila muhammad naam nǹkan pè ní atashif nínú ìmọ̀ ilé mọ̀lẹ́mọ̀. sọlá nǹkan kan ní jẹbẹ tààrífúnà náà òun náà ni lápòjúwe nísìn ẹnìkan jẹ umaru wà á pè ní amúrú olùjẹ́ pé by mistake olùjẹ́ gbà tí wọ́n ń kọ́ kínní yẹn tẹ̀síhìfù nìyẹn tí wọ́n ní wàkọ́rìtà sọ hafa fi isnadi ibn Khuzaimah ismu shaykhi umar ila muhammad isnad ibn khuzaimah yìí gbà tá a wò dáadáa ó kọ ṣéèkù rẹ̀ umar wọ́n yìí sí muhammad wa qad rawahu al-bayhaqi fi sunani bayhaqi ọgbọ̀ yẹn wá nínú sunani <coughs> min tariq ibn khuzaimah bi isnadi ala sawab ó ń gbà wá lọ́nà tó dáa tí ìyẹn la kóòtù bì ẹ̀ẹ́dì pé ń gbà tó sọ ṣéèkì umar bin nínú ọ̀pọ̀lọpọ̀ sanad táwọn èèyàn ti máa ń kà Muhammad bin Hafs ni wọ́n bẹ̀ ṣùgbọ́n wọ́n ní ká lọ gbà pé tashif ló ṣẹlẹ̀ ń bẹ̀ instead of right, eh, Umar Muhammad ni wọ́n kọ́ síbẹ̀ so ẹni tó wá clear nǹkan yẹn òun náà ni afáwà bẹ́yàkì nínú sunan ẹ fi rí ẹni tó jẹ́ talibul ilm tó o ti ní àwọn tíra yìí ní téèyàn fi máa ní màá ní bá a ṣe sọ yìí wọ́n ti kọ nọ́mbà yẹn sí o ní fi mọ lórí bá a ṣe sọ yìí nìkan ìwọ náà lọ ṣẹkẹ bí èèyàn ṣe máa ní màlẹ ẹlòmíwàá ń gbà ó dùn yẹn gbà tá a ní súná ní báyà kí n rọ maktaba ògbúdọ̀ wà láìbírì lèyìn fi ráàyè ránà máa fi wákàtí mẹ́ta ṣègbè lọ́sítẹ́ẹ̀lì tọ́lá ò lè ráàyè ògùn kan yẹn bó o ṣe gbọ́ àwọn kan àwọn tó ti pọ̀ ti wà tá a ti sọ tọ́lìbù mùsítáìtì yóò nù àwọn kan yóò nù ti yóò tẹ̀mpẹ́rẹ́tsọ̀ tiẹ̀ dáhùn yóò lọ láìpẹ́ yóò lọ jókòó ibi títí ń wá kínní yẹn yóò tó pàdé àwọn nǹkan bí èèyàn ṣe máa ń dà fáàlì kì í ṣe pé òdo ọ̀dọ́mà kan sọ fún yàrá yìí tẹ́gbẹ́ bàbá ṣe sọ yẹn wọ́n ti challenge wa púpọ̀ wọ́n ti fi àwọn kọ̀ọ̀kan tọ́ wa lẹ́nu wọ́n dẹ̀ ń kọ nọ́mbà àwọn kìíní yẹn síbẹ̀ pé ah ìtú bàbá sọ yẹn ẹ̀dá wa náà lọ chẹ́kì ìmí ń bẹ báwọn tí wọ́n nọ́mbà rẹ̀ àtọ́ lọ chẹ́kì ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ kì í ṣe bàbá mọ̀ lè bá ṣe o àwọn tíra kan wà bẹ́ẹ̀ tọ́ọ̀lù chẹ́kẹ̀ tó lè pé ìbásítẹ́lì yẹn sọ̀rọ̀ kódà ọ́pọ́sìtì tó wà bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé ẹnjí máa ń jẹ́ kéèyàn onímọ̀ nìyẹn bí a sáà àwọn fáàmù dákẹ́rà handal tán fún àyẹ̀ náà àwa gbàǹdà tún lọ wá ń gbé kiri lọ wo ibo ni mọ̀rọ̀ jì táwọn àti mú kiri yẹn wá ìwọ náà lọ wò ó ń bẹ́ẹ̀ sọ́dọ́gba ẹnjí máa ń jẹ́ kéèyàn onímọ̀ nìyẹn ìṣèwé tó yàn kan kó rẹ̀ lómi ń bẹ ó lè lọlẹ̀ lárúbáwá tí ó fi jáde handout nìkan nǹkan mọ̀kọ̀rọ̀rọ̀ kò ní develop rẹ̀ kọ́sà ti pass ọ̀parí la ọ̀rọ̀ ẹ̀mẹ́ ẹ̀sìn òrí báyìí ṣùgbọ́n àwọn kan yẹn ká kíyèsí bó o bá sì rí library alhamdulilayi tó bá ní maktaba shamila gbogbo àwọn tíra ìwà mẹ lórí system ọlọ yẹ wọ ẹwọ àtàsọ yẹn ibi tó o ti ń yẹ wò yẹn ó tún pàdé ọpọlọ níbi wa amma al-mu'tamir wọn lẹ́yìn tó bá gbé umra ń tiẹ̀ fàyàkùtà hòtẹ́ẹ̀lì bíi inda badi'i tawaf wọn lòun tiẹ̀ tó bá ti ṣe kí ni o tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ tawafu lòun ọ̀dà tiẹ̀ lòun ẹ̀ tẹ́ pé umra ló fẹ́ ṣe sọ́ha dhalika ní ibn abbas fi sunan al-bayaki eléyìí náà tá sọ ọ tún fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas nínú sunan al-bayaki gbogbo five hadith one oh four wàhazà tirimidi akibal hadith àfọwọ́ ìmáàmù tirimidi nípẹ̀yìn hadith yẹn hadith wọn hadith pé ẹni tó bá fẹ́ ṣe umra òun ó da tẹ́lẹ̀bí àti ẹ̀dúró nígbà tó bá fẹ́ tawaf àfọwọ́ tirimidi àzá ó ṣe rọ́fù ọ̀rọ̀ kan akibal hadith níkẹyìn hadith yẹn gbàgbà kó tiẹ̀ tán nine hadith nine hundred and nineteen alqawl bihi ila akthar alim ọ̀rọ̀ tó sọ yẹn aza aziwu mana rọ́fẹ́rù alqawl kéèyàn ó ṣe ṣàfihàn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó mọ̀ sọ yẹn kí sèmi nìkan mọ̀ sọ mọ̀ sí aziwu ẹ̀ sọ́dọ̀ àwọn báyìí báyìí báyìí náà ọ̀rọ̀ yẹn ó fi tì náà sọ́dọ̀ wọn tó pọ̀ nínú àwọn afa pé tẹ́lifíyà ẹni bá ṣe múra yóò dúró nígbà tó bá ṣe kílẹ̀ o tó bá fẹ́ bẹ̀rẹ̀ tawaf wa dhakara nínú àwọn tó ní wọn sọ bẹ́ẹ̀ Sufyan ath وأبا الشافعي إمام الشافعي وأحمد وإسحاق والحديث الذي أورده الترمذي في ذلك عن ابن عباس مرفوعا حديث إيتي عفاوى ترمذي tí wọ́n mú wá níbi ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ àfọ́ abdullahi ibn abbas tí wọ́n wá ní ọ̀rọ̀ yìí wọ́n rí gbé dọ́dọ̀ ànábi sallallahu alayhi wa sallam isnaduhu da'if ọ̀rọ̀ yẹn dé àlè sọpọrọ Abdullahi ibn Abbas ṣùgbọ́n ká sọ pé anabi ló sọ ọ ìsìnàlẹ òdà yìí ẹtún wọ àmàna ìléyà tí wọn sọ mbẹ abẹlẹ bá subhanahu wa ta'ala kí ó bá wà sàn àwọn afọ àwọn ilé ẹsàn dáadáa owó mọ yìí àti gbogbo àwọn mùsùlùmí afọ wa bẹ mọkìsìn abad wọn sì bẹ láyé sọ wọn bẹ láyé ní sinmi ọlọ́pàá lọrọ ẹni wọn dáadáa madina makka. نعم مكة تحضر حلقته لما abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ ló bá lọ rẹ̀ níwọ̀n látàrí dáadáa wọ́n ní ọmọ kan náà pòfẹ́sọ̀ ní filakida abdulrasheikh abdulrazak abdulmohsin alabad albadar so ọmọ wọn ọmọ wọn bẹ́ẹ̀ òun náà ní halkọ tó náà ṣe nù harọ so yìí náà wọ́n bí náà ọlọ́run ní kí náà ti wá náà bí náà o má jẹ́ náà ó bí eérú ọlá àti tóbi ọlọ́run rahmatu ya rahman rahim nígbà tá a fọ àbá bímọ ṣe pọ́ máa fà tá a bá fẹ́ dàbí kan rú ẹ̀ sáàdọ̀rẹ́ apá àdàgbàjá ó ní ọmọ kan wíìrì ni bọ́ba gbogbo àdúgbò yìí ó lè dàgbà àdúgbò yìí tá a bá ti lóun ni wọ́n fẹ́ lọ sọ fún gbogbo ẹ̀ dákun tó lọ lọ ẹ̀ já yẹn gbọ́ ẹ̀ dákun ẹ̀ dákun ọmọ afá náà ọlọ́run bá ṣe ti wà bẹ́ẹ̀ rahmatu ya rahman rahim èyí tá à ń sàlàyé fún ọlọ́run mọ̀ sí wá kà máa gbọ́ lásán báyìí pírátíkà rẹ̀ kọ́lọ́run kó sí ọ̀rọ̀ fáwọn náà so bàbá wa débi àmọ́ rántí pé alhamdulilayi mo ti ṣàlàyé ẹ̀ báyìí mo ti ṣàlàyé ẹ̀ báyìí bàbá ṣe náà kọ́lọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ wa gbogbo àwọn tí wọ́n ti gbá níyàn lọ́dún yìí báyìí àbẹ̀lọ́wọ́ dáa tó bẹ̀rẹ̀ kó sí ọ̀rọ̀ fún wọn kó sì lílọ nírọ̀rùn kó sì iṣẹ́ náà kó sì lásìkò fún wọn kó sì tún dá wọn padà wá sí ilẹ̀ àtàlàfíà gbogbo orin tí ń bẹ níbi iṣẹ́ hajj orin táyé àtàkìyà ọlọ́kọ̀ọ́ bá jù ولو قماش اللي هو وقوانا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة